gbogbo nǹkan bí àwọn àlè ní ọ̀rọ̀ sí bí bí a ti yàn bá ṣàdéhùn yàn wá bí yàn ṣàdéhùn pé yàn bẹ́ ṣe kàn pẹ̀lú àbóyá yàn yàn wá rí ọ̀nà míì. ẹni tó bá búra lò mímọ̀ ó ti yẹ pé ó gbá ò àkọ́kọ́ fún lẹ́rù ọ̀rọ̀ àmọ́ sàdéhùn ọwọ́ ayapa rẹ̀ ọmọ dẹ́sẹ̀ lùgbọ́ ọmọ ìyapa rẹ̀ tọ́gbà wá mọ́ ọmọ ìyapa rẹ̀ wọ̀ dẹ́sẹ̀ ó ti yẹ owó síkìlì owó dẹ́sẹ̀ gbogbo yẹ àgbẹ̀ ọlọ́run pé ẹ̀yìn kan wá jẹun lè rọ́lá so wọ́n tó wá ní wọ́n wá jẹun wọ́n bọ̀ ó mú tọ́lá ẹ̀ṣẹ̀ náà tó wá lọ́dọ̀ tí mo máa tọ̀lá tí mo wá ní kọ́lá tí mo yẹ lọ́ pọ̀ jù ó ti yé kúrá tí mo yẹ làwọn máa sáré ẹbí lè torí ẹ̀kọ́ wọn jẹun kó lé kọ́lọ̀ rẹ̀ tó kún ló yẹ kó ní ìwọ̀n jẹ mo ti tó mo ti lọ jẹ torí ẹ̀kọ́ òbí wù lè àwọn tó kún orí tọ́lá tó lọ wọ́n kọ́ ẹ akúnlẹ̀ awọ́ ó ní kì í ṣe o lè pa olùfẹ́ fún wa tẹ̀wọ̀n tẹ́lẹ̀ ní wá rí pé títàn àlọ́ padà ní wá fún títàn sọ yapa lóhùn ọ yapa àdéhùn dára bí olóòtú ṣe kù. ẹ̀ẹ́ eh, tó bá fi ń ṣàlá ò sí ọ̀rọ̀ òkúra làwọn bá àlọ́ ọ̀rọ̀ sọ fún àbúrò wọn fi ń ṣàlá ò sí pa àmì lẹ́sẹ̀ tó bá lọ́wọ́ láì máa ṣe láì ń ṣàlọ́ tó wà á sí mọ̀ lẹ́sẹ̀ pẹ̀lú ìrọ̀lọ́ náà wá sí. kò àdéhùn ẹ̀ẹ́dẹ́ka insha Allah ó ṣe ọwọ́ àti ìrora rẹ̀ má dé ìṣẹ̀lẹ̀ tó yé ọ̀pọ̀lọpọ̀ pé ó ṣe wáyé nínú.